إنك أنت العليم الحكيم اللهم رب إبراهيم وميكائيل وإسرافيل أسر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nínú àyà suratul hujurat àyà ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ ni àti sinmi lánàá òun náà sì ni a ti gbé ọ̀rọ̀ tèmi náà ìdínlá ìdáhánà pé ìdáhùn kan lọ́dọ̀ ọlọ́run ọba pé kọ́rọ̀ wà lọ́rọ̀ ó sì tọ́rọ̀ wà nírọ̀rùn tí a ti lè parí àyà náà tí ó kó ń bẹ̀rẹ̀ níbi ìdínlá olúwa ń sọ náà lọ́kùnrin lẹ́ni tí ń fa wálé sí pé ẹ ṣọ́ra wẹ̀yìn mọ́mì ní ẹ ṣọ́ra mọ́mì ní ẹ máa bójú wẹ̀yìn ẹ má máa rò pé ń gbẹ ti jẹ́ mọ́mì ní ó ti tán náà ní kò tí ì o iṣẹ́ tó kù tẹ́rẹ̀ máa ṣe o ọjọ́ tó kù tẹ́rẹ̀ máa jálẹ̀ má máa rò pé àwa ti fi. يا أيها الذين آمنوا لا Àyè tí a dé níbi ààyà náà lánàá ó náà ni pé àwọn ọ̀fẹ́ kíṣẹ́ ti wá ó bàjẹ́. Ọ̀fẹ́ kíṣẹ́ wá bàjẹ́. Ìjọ ló wá sọ pé àrùn Ó tó bẹ̀rù náà bẹ́ẹ̀ náà. Wọ́n sọ fún ọ pé gbogbo sẹ́tò tí ń bá bọ̀ látìgbà tó ti bẹ̀rẹ̀ ayé rẹ̀ ó sì ti pa fún kò jẹ́ nǹkan kan fún ẹ mọ́. Ayé kẹ́rù ọ̀bà ọ̀. Bọ́ọ̀ bá bẹ̀rù ọjọ́ tó lò àti àkókò tó lò, ọ bẹ̀rù wàhálà tó ṣe kó tó rí sí. olúwa sọ pé à ń ta àbátọ̀ àmàlùkùn, ìfẹ́ ẹni ọ bàjẹ́, wà á ń tún láàtàṣọ̀rọ̀ ẹ̀ yọ bàjẹ́ tó bá bẹ̀rẹ̀ tí nǹkan bá ń bàjẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ tá a bá má gbà tí ń bàjẹ́ lọ a wà solúsàn sí o ṣùgbọ́n tó bá bàjẹ́ tá a má gbà tí ń bàjẹ́ yọ bàjẹ́ náà o hmm. ìyẹn náà lọ́wọ́ wọn bá sọ pé wa antum la tash'urun. wa antum la tash'urun. bàjẹ́.

ìmánì tí wọ́n ṣe fi wé ìmánì tí wà àti ẹ̀gbọ́dọ̀ máa kọ̀m̀pí ara wa pẹ̀lú àwọn yẹn àtúntàlẹ̀ bàtà wọn àtúntún tó tún wà nítàlẹ̀ bàtà wọn. nàám àwọn àwọn àwọn tó àwọn náà làwọn sàbí ànábì radiyallahu ta'ala anhum wọn wá ní an tahbata a'malukum ẹ mẹjẹsẹ ẹyàn ó bàjẹ́ àwọn òfẹ kíṣẹ ẹwọ bàjẹ́ láti jókòó ti Kùránì lẹ́nu Ọlọ́run à ń bẹ ọ gbogbo sẹta sí tá a gbà táwa náà sì mọ̀ pé sẹ́ẹ̀sìn ọlọ́nkọ́ gbà lọ́wọ́ wa o. gbogbo àwọn èyí tí a sì ṣe nínú ẹ̀sìn tá a sì mọ̀ ọlọ́mọ fi bí wa o. bí tọ́ba fi bí wa kíláàsì ǹjọ́ ọ̀bà máa ń ṣe bọ́ǹbẹ̀ láyé ilé tọ́mọ̀ ṣùgbọ́n àánú ọlọ́run là ń béèrè. ونن تحبط اعمالكم وما دشنوا بها اللهم وسعد رحمه الله تعالى وما ثم اي لنارا لنارا آه. وني فان في عدم القيام بذلك محذوها وقد كان ان ان يحبط عمل العبد وهو لا يشعر ọ̀nà ara tí wọ́n náà ní parí ni gbogbo àwọn àmọ́ ń tàbátọ̀ àmàlù kan yẹn ó bàjẹ́ aburú nìyẹn wọ́n wá ní bó ti wá ń jẹ́ àmì ìwòfà burú náà bẹ́ẹ̀ náà ni ó tún ń jẹ́ okùnfà oríire bẹ́ni tó bá ti dáadáa bí mo fi ní ọ̀nà gbà rẹ̀ nìyẹn ọ̀nà náà ni wọ́n sọ pé kámà ẹ má sẹnu kótókótó sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títẹ ẹ má bàjẹ́ bàjẹ́ wọ́n ní ẹni tọ́ba wa kóra dó tí kò sẹnu sí ànábì sallallahu alaihi wasallam tó lo ádàbò pẹ̀lú ànábì o. wọ́n ní ká lọ mọ̀ pé ááyà yìí náà tún kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí pé bá a bá ti lẹ ẹ̀kọ́ tó pẹ̀lú ànábì bẹ́ẹ̀ náà ni ládàá wa náà ṣe ni yóò ti pọ̀ ọ̀nà àràtí àgbà túmọ̀ rẹ̀ ojú ilé kọ́lé léhùn ẹ̀yìn ilé náà gbà wọlé ń bẹ̀rùn àwa sọ pé ọlọ́run kọ́ bá ní kẹ́ ìmáàmù wa sáájú tàbí èkó lórí ọ̀rọ̀ wọn wọ́n ní wọ́n lọ́kọ́ jẹ́. أنزل الدركات إلى أجل tí àfa àwa ti wí náà lórí ọ̀sọ̀ pé mo gbádùn ẹ̀ nígbà bí ìyà tí èèyàn fi jẹ àwájú ọlọ́run bẹ́ẹ̀ náà ni bí èèyàn bá ń rẹ hùn ń lo adab tí ń lo ìwà ọmọlúwàbí pẹ̀lú súnà nàbì àti ànábà Muhammad sallallahu alaihi wasallam àní bẹ́ẹ̀ náà ni ga kí wàá àwa ni fàkàrà ẹ̀tẹ̀ ìdí àwọn súnàtàwà náà ní ayàkiri láti túnmà lọ́wọ́ jama wà lọ ọba ń pé tí wa túmọ̀ tí a gbádùn ẹ̀yìn ayà gan gbé wá ní ẹ̀yìn olúwa sọ pé nà lẹ́dí nà yà wò tó kákéwù náà. nà nà yà wò tó wà Kílẹ̀ tán wá. Àyà tí a ń túmọ̀ yìí tá a mọ̀ sọ́sọ́ pé a ń tàbà ẹjá wò báwò fíhí. Wọ́n ní ká lọ pé a ń tàbà tọ̀ wáhùn lásán. Táàbà ti ẹ̀bá ń bẹ̀ pé ọ̀fàfà tí nǹkan kò sí jálàbí ń bẹ̀ kò sí jálíbù jálíbù jábẹ̀ dáadáa o kò sí jálàbà ń bẹ̀ jálíbù kò sí ń bẹ̀ ní gbangba lọ́mọ pé jálíbù ń bẹ nínú ẹ̀ wọ́n ni a ń tàbátọ̀ nì wọ́n ni tí wọ́n sọ pé a ń tàbátọ̀ amálùkún ló ní kẹ́lẹ̀ ọmọ pé jálíbù kan bẹ nínú ẹ̀ o kí á ní jálíbù bẹ̀ wọ́n ni wọ́n ń pàkọ́ mọ̀nà fún ayé pé ẹ̀ṣẹ̀ kan máa fẹ̀ṣẹ̀ kan lẹ́yìn rẹ̀ tọba tí ń bọ̀ báyìí yóò mú mi lẹ́yìn ẹni tí ń fagbó níbo ló ti bẹ̀rẹ̀ tó fi bá àwọn àmọ́ sọ pé kí ni máa yà wá tọ́tọ́ fún ọ pé sìgá ọ̀dánù Al-Kùránì sọ pé àdùkánù haram ẹ̀rí ẹni sìgá ni ó ti bọ́ síbo ẹni tí ń fẹ́ wọ́ mo ní ọba dé padà yọ jalè àwọn ìpínlẹ̀ Yorùbá náà lábájá ń fẹ́ wọ́ kò tí ì dolè ńlá nù ọ̀n ah, jà díẹ̀ díẹ̀ náà bẹ́ẹ̀ ni bó ṣe wá lọ náà nìyẹn nínú àwọn ẹ̀ṣẹ̀ gbogbo aburú tí a ń wò láyé yẹn ìkan ni ó dé yóò wá máa fa èkejì lẹ́yìn wọ́n ní ká lọ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ń fa ẹ̀ṣẹ̀ o gẹ́gẹ́ bí dáadáa náà ṣe máa ń fa dáadáa ilé ẹ̀kọ́ lọ wá àbí ẹ̀kọ́ tó wá kọ́ yìí yóò tún fa dáadáa ní ìlẹ́yìn ọwọ́ akírun mọ́sálásí ni hayya ala sọ̀rọ̀ náà wọ́n pè nígbà tí hayya ala sọ̀rọ̀ ọkírun tán ọwọ́ ajókòó ọwọ́ àti lẹ́kṣọ̀ fún yín kí ló fa lẹ́kṣọ̀ tó gbọ́n ẹ̀yìn lókì bẹ́ẹ̀ náà tó bá tún lọ ilé rẹ láti mọ́sálásí náà gbogbo ẹ̀sẹ̀ tó ń gbé tó ń lọ tó ń bọ̀ nìyẹn ọgbà kínni tó bá dún létò kírun rẹ ńlé a ò ní dáadáa òun ò ní fa dáadáa mi wà fún wọ́n ní bẹ́ẹ̀ ló fi jẹ́ sí pé a gbọ́dọ̀ máa múra sí dáadáa láti ṣe bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ máa sá fún aburú láti ṣe naam walakin fi iskalun huna ibi tafsir tí a fẹ́ kiri o a ní iskal ìrújú ní tó polúkúmusu ayaba ah, ah, ẹ̀yìn tí wọ́n ló pè ń tẹ̀ polúkúmusu ló ń pè o polúkúmusu tọ́ àwọn Yorùbá ọlọ́run sàn ilẹ̀ sàrẹ̀ o ẹgbà torí pé n tó dojúrú náà ni ó rí pé bí wọ́n fẹ́ pé polúkú musu náà yẹ ó ṣòro ó pè lẹ́nu ọ̀hún náà dojúrú fún rẹ̀ wọ́n ní a ní nǹkan tó fẹ́ polúkú musu láàrin yóò tí nǹkan bá rẹ̀ ti polúkú musu àti kí èèyàn fara balẹ̀ tí gaari yọ́gbọ̀n táìmù wọ́n ní àárín ìfí ìskáàl kí ni nǹkan náà kí ni ìskáàlù náà kí ni tí ó tọ́ dojúrú ń bẹ̀ náà tó yàtọ̀ ní pé ọfẹ́ tẹ̀sẹ̀ bọ́sẹ̀ gbogbo alamọ̀ pé tí ba gbogbo tẹ́ jẹ́ ẹbọ tàbí kúfùrù náà ni ṣùgbọ́n in tó bá ti yàtọ̀ sí kúfùrù àti ẹbọ tí ọba tí ẹ̀ bá sẹ́jẹ́ èyí tó ṣe ara ẹ̀ ní ọba jẹ kò lè ba gbogbo òkúlẹ̀ iṣẹ́ tó nínú ayàtà wa ń túmọ̀ yìí ìwọ náà máa wò ó nínú ayàtà ń túmọ̀ yìí lámúnárọ̀ fi yìí ǹjẹ́ láàárín gbólóhùn kúfúrú ń àti gbólóhùn tó hàn àti gbólóhùn tó pamọ́ gbólóhùn ń ní gbólóhùn tó hàn àti gbólóhùn tí àmọ́ rí. ومع ذلك الآية تنص على أن تحبط أعمالكم طب آية أنا ولا هو يا كايا تنبقى وكلات يا أيها الذين آمنوا لا ترفع كيف يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي توري شركم بها تكفر ولا داون ولا تجهروا له بالقول كجهل بعضكم ببعض Ọ̀gbá sọ pé wà látẹ́jẹ́ ọrún olóhun bí lè kọ́ òní kẹjẹ́ rí bá bí gùn lè bá bó ti dùn. À ń túmọ̀ lọ́wọ́ ni, ọya kí. Torí kú fúra ti ṣírí ọ̀ràn wo la wá dáńbì ní ìsìnkú tí gbogbo tí ó fi wá polúkú mu tí ó fi wá bàjẹ́ tán yányá kí ló dé wọ́n ní àárín òun náà ní tí a pé ọpọlọpọ mùsùn tí hmm? wọ́n á lọ́pàá tán sọ bí wọ́n tábà tán àmà lókò. wọ́n ń tàbí ìgbọ́yé inú ayà yẹn zọ́hírù ẹ̀ náà ni tó ní ànàmìlà alì náà ọ̀kọ̀dì hábitọ́ àmàlì ó ní ànàmìlà alì náà wọ́n gbọ́ yí débẹ̀ nìjọ́ ibi tí a ti máa wò ní pé ah, kí ló wá fàtọ́rọ̀ fi wá rí báhùn bó láti tú ọ̀rọ̀ yìí palẹ̀ wọ́n ní ká máa wèsì lọ́wọ́ ní alákọ̀ọ́kọ́ gbogbo wa náà láfara mọ́ yí pé àti ṣíríkù àti kófùrù àárín bá gbogbo ṣẹ́ jẹ́ ni ìwọ́n tó bá jìn sọ́fin bẹ̀ lọ́mọ ẹ jájú o nàbà ní nǹkan musu ilé wọn o òrùjó tọ́ ọba ṣẹbọ abọ́ bá ṣe nǹkan nínú àwọn ìtìǹkùn kúfùrù náà ṣẹ̀ríà a. ní wọ́n ní ṣe à ń ta bàtà amálùkùn síbò láti àtúmọ̀ ìkú ní ìdìbò ó túmọ̀ rẹ̀ náà ni. náà wọ́n ní olúwa ń sọ láti máa pé kúfùrù ni ọlọ́wọ́ ní suratul Baqara two seventeen á fi pé kúfùrù ni máa ba gbogbo إلى الله شاهدين على شاهدين على أنفسهم بالكفر شاهدين على أنفسهم بالكفر جوالة سوا أولئك حبطت أعمالهم Mo lọ̀rọ̀ wọn Eléhun yíò àfí ò sí èmi ni wà máa máa dúnà kòfó. Máa dúnà dáálì kàlá yọ̀fẹ́. Ní tó bá kéré sí kúfúrú àti sírí kèwẹ́ kọ́ bá gbogbo ṣe jẹ́. Kílẹ̀ rí ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ́nù sátúrú máa ń dá àyà karùn-ún. Ọ̀rọ̀ ọlọ́run tó wà ní sátúrú máa ń dá àyà karùn-ún. Olúwa sọ pé. Wọ́n يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين ومن لم نعم وهي رقق أن إساءة الأدب مع ذلك النبي صلى الله عليه وسلم تثبت بعض الأعمال نعم وليس كل الأعمال وتفسيرها هنا وتفسيرها هنا يكون أن بعض أعمال واللفظ ورد جمعا ولكن أريد به نظيره قوله تعالى wọ́n ni dáàmà túnmọ̀ alákọ̀ọ́kọ́ ni pé an tahbatu amalukum wọ́n ni jámọ̀ ní lóòtọ́ wọ́n ni ṣùgbọ́n kìí ṣe gbogbo jámọ̀ rẹ̀ ní àti kíni ní àgbàlẹ̀ o plural ní gbogbo plural ní a fẹ́ lò wọ́n fẹ́ lu báàgù ń ni wọ́n lára máa sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé ń dábàtọ̀ àwọn yábàtọ̀ báàgù àmàlíkùn wà nínú m'a kì í ṣe wọ́n ní àpẹẹrẹ máa náà ni pé ọ̀rọ̀ ọlọ́run sọ́tò lè kọ́dì ráyà ẹlẹ́ẹ̀kẹrin olúwa sọ pé. màlìmàláìkà mufradu ni àbí jama sí plural ni àbí singular kí ni ẹyọ kan rẹ̀ ń gbà náà a àyà àfa ńlá lálẹ́ dúkọ́ àyà àfa gbá àbá àfa gbà tá àfa gbá ni àbá àfa gbà ọlọ́run tí wọ́n lè àfa gbà ó wọ́n ní a máa wò pé àlìmàláìkà wọ́n ní kí gbogbo màláìkà ní lẹ́dá tó lè dìrín ọ̀rọ̀ ọ̀rọ̀ pé tànẹ́sẹ̀lù bá àgúl màláìkà èyí ṣe gbogbo màláìkà ní sọ̀rọ̀ apá kan nù wọn ní sọ̀kalẹ̀ tí gbogbo wọn bá sọ̀kalẹ̀ níbo ni ilẹ̀ wa lè gbà wọn ó lè gbà wọn à ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní pàṣẹ́ntéèjì báyìí lọ́sọ̀kalẹ̀ à níbi tá a gbà mọ́ mọ́ bá àgúl màláìkà yẹ tànẹ́sẹ̀lù apá kan nù wọn ní inú ẹ̀ náà ni ọ̀rọ̀ lọ́sọ̀tà Imran aya one seventy three ọlọ́wọ́n bá sọ pé alladhina qala lahum alladhina qala lahum an-nasu inna an-nasa qad jama'u lakum ọ̀gbà ń tọ́ ọkà dáadáa. Alladhina qala lahum an-nasu inna Onítìmọ̀ bá wọn jẹ́ ágbà. Àwọn atọ́ pé ọ̀pọ̀ ọdún lọ́wọ́ ọ̀pọ̀ ẹ̀rẹ́ ìmọ̀ ìlú àkìrí ó ní alàdínà kọ́lá làhúnmùn náà ayé bá ọdún náà àwọn èèyàn tọ́já sí pé ọ̀rọ̀ ń pé ẹkó lúrúpọ̀ máa sápà láàrin rẹ̀ ẹ jẹ́ sápà ọmọ lúrú ọmọ lọ الذين قال لهم قد لكم فاخشوهم فزادهم إيمانا الذين قال لهم الناس أي بعض الناس أن كان يدريج أن كان الناس هم بهم الذين قال لهم الناس أو يوم تابي أو النبي لهم قصي صلى الله عليه وسلم الذين هم النبي واضح هو تابي جننا واضح الذي قال لهم الناس èèyàn kan kèǹté kan èèyàn jákujàku kan náà ní náà sùn bẹ̀rù alẹ́dínà kan rárá ọ̀hún mọ́ náà iná náà náà sọ ẹlẹ́ẹ̀kejì náà kìí ṣe gbogbo èèyàn náà ṣùgbọ́n àwọn pọ̀ nìkan àwọn pọ̀ nìkan alákọ̀ọ́kọ́ ẹyọkan ẹlẹ́ẹ̀kejì jàmáà àǹtí wọ́n kìí ṣe gbogbo èèyàn tó a máa wò pé bàbá tí wọ́n fẹ́ túmọ̀ pé أن تحبط أعمالكم ọmọ fi kànáńtà sí màláíkà báàdù màláíkà ọmọ fi túmọ̀ náà pé a báàdù àmàlìkún náà ni ọmọ fi iná náà sàkọ̀dì jama àwọn làkúnnà ọmọ fi báàdù náà sí bẹ́m̀bẹ̀ náà kò sí láì fi ẹjẹ́ kára rẹ̀ gbóná ààrùn tó ti gbóná bá ti fẹ́ kórí tó ń yí wa báyìí ó ní fazadahum imanan wa qalu hasbuna ibi afẹ́lọ náà ní wípé ojúpọ̀nà àkọ́kọ́ nìyẹn tó fi jẹ́ sí pé ẹ̀rù bíbà wa yọ́ bà wá o ṣùgbọ́n kò ní bà wá tó nǹkan ọba máa sọ pé a tẹ bá ti lè gbóhùn sókè lórí ohun ànábì tẹ bá tako súnà ànábì sallallahu alaihi wasallam ànábì sọ nǹkan oníṣẹ́ ò ti dání sọ tiẹ̀ a ń ta àmàlùkùn ọmọ màá sọ bá ń fún ni o ànábì sọ nǹkan kan oníbàbá. wọ́n bá sí ẹrẹ jẹ́ wàá wà máa sọ pé ẹ̀rọ ọba ọ látara ojú pọ̀nà tá a fi lára ṣùgbọ́n kò ní bà ọ́ ọmọ wo pé ọ̀dà òun tiẹ̀ wá gbà pèsè ẹ̀wọ̀n bàjẹ́ ṣé gbogbo ẹ̀ wá ní. àwọn ọmọ bá sọ àmà ìlú. kò ní ká sọ wípé àwọn ti ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ wọn. àwọn ọ̀pàfà ọ̀fàfà ń bẹ́ ń bẹ́ tọ́ ọba ti lè bẹ̀rẹ̀ látàrí fàwọn tọ́ bá ti rọ̀ fáà àwọn ó tún rọ̀ fáà rẹ sókè sí yóò tún wá rọ̀ fáà rẹ sókè sí hmm. títí títí tó fi lọ já síbi tó kọjá rọ́fún ọ̀sọ́ tó fi wá bú ànẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n ní máa bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n ní àrùn bẹ̀rẹ̀ tẹ́ díẹ̀ díẹ̀ nìyẹn tí ọba ti wá já wọ́n bẹ̀ ọwà máa lọ títí ó fi lọ já sí bí ìta àmà pé kúfúrò ní àwọn ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nù wal mulahadha huna wal mulahadha huna huwa lahu an wallahu a'lam wa والجملة تعليل لما قبلها وهي في محل نصب على أنها مفعول لأجل أي لليوم كي زعما أها أي نهاكم الله تعالى عن رفع أصواتكم فوق صوت ترى بيت ما يعذبون نهاكم الله تبارك وتعالى عن رفع فوق صوت النبي وأن أن بعض بالقول كراهة أو قد أن يبطل àwọn ìyẹ́bùtúlá sàwábù àmàlẹ́kún bí sàwábì dáadé sàtìrí báwọn ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹgbòhùn sókè lórí súnà ànábì ẹgbòhùn sókè níbi sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam tẹ́ bá gbé ìbẹ̀rẹ̀ lẹ́rí o ẹ mọ ibi tẹ́ ẹ̀jà sí. wọ́n ní tí ń sọ fún wa tí ń sọ fún wa ni pé kọ̀ wá síbi tẹ́ ẹ̀jà sí náà ẹ lọ mọ̀ pé ibi tẹ́ ẹ̀jà sí padà náà ni pé Anta ń ta bàtọ̀ àmàlù iṣẹ́ yín ẹ padà sí kúfùrù padà tẹ́ bàbù tẹ́ ń jẹ́ eléyìí náà dẹ́rù bàyàn ṣùgbọ́n dẹ́rù bàyàn ju ti aláfọ̀kọ lọ àbí bóyá lọ́dọ̀ mi ló ti rí báwọn wọ́jú alákọ̀ọ́kọ́ ọdẹ́rùbà àyàn níwọ̀nba ẹlẹ́ẹ̀kejì yìí ọdẹ́rùbà àyàn ju talákọ̀ọ́kọ́ lọ ju talákọ̀ọ́kọ́ yẹn ó ń sọ eléyìí kúlò àmàlì kan ni ò ṣùgbọ́n èyí ń tẹ́ ń tẹ́ bẹ̀rẹ̀ yẹn kà mẹ́ yóò tún fa omi wá tẹ́tù wá bọ́ sínú kúfùrù náà أنكم إذا ركبتم مع نبيه فمن أجله ففتحتم لأنفسكم باب حفظ الأعمال أها كما كما أن آخر الآية يؤيد هذا الوجه أن آخر أفنى كما ها أنجي ها أنجو أها أنكوجي كما أن آخر الآية آيتي أها تو بدون بأما ما تبغى تبغى تدعو آه أها ها آه. كما أن وهو قوله تعالى وأنتم لا وأنتم لا تشعرون تنبنبن ọkùn tẹ̀síru wájú ilé ìkùn lọ́wọ́ wípé tẹ́mà pé tí a bá bẹ̀rẹ̀ aburú tọba mọ̀ pé aburú wọn tún faburú wá kà bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìná sọ pé وأنتم لا تشعرون ẹ̀ nímọ̀ pé ẹ̀ ibi sìgá ló ti bẹ̀rẹ̀ ibi tó parí ẹ̀ sí wèrè ni o sọ̀rọ̀ pé igbó lọ́fà lẹ́yìn sìgá bọ́bá fa sìgá bọ́bá fa gbó igbó wà fọ́ orí ẹ̀ ọwà àyà wèrè síta wọ́n ní wà ń tún látẹ́ṣẹ́ ọ̀rọ̀ náà yẹn ọ àyíyádà ó kún tẹ̀fṣírù wájú òkèjì ó kún lọ́wọ́ ó sì kún lápá ẹ̀dá tún wájú ẹlẹ́ẹ̀kẹta òun náà ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní gangan ohun gangan kó o ṣe ìsáàtù adàbí kó hùwà ìlẹ́kọ̀ọ́ sí ànábì sallallahu alaihi wa sallam ohun gangan lójúlówó tí ó mú ọ jẹ́ kí gbogbo iṣẹ́ rẹ̀ ó ṣe kí ni kọ́ọ̀bà torí pé ẹnìkan ò ní hùwà ìlẹ́kọ̀ọ́ sí ànábì kọ́mọ̀ bí ànábì sallallahu alaihi wa sallam bọ́lọ̀ ń bá ti jẹ́ pé káàdì ò bínú sí ìyàn kò sí èméjì ń bẹ́ẹ̀ tó lè wá bá bínú sí olúwa ti sẹ́bílẹ̀ ní ẹni pé ó ti bàtẹ̀ rẹ̀ jẹ́ nìyẹn. ojú ẹlẹ́ẹ̀kẹta tí mo wí yìí onímọ̀ àgbà yẹn Al-Hafiz Ibn wọ́n sọ wọ́n pàkọmọ̀nà síbẹ̀ nínú tí wọ́n. òun lọ́bẹ̀ hàn jù sí mi o ọlọ́run ọba tó mọ̀ jùlọ a ní ọ̀rọ̀ tí a fà wà àgbáyé nínú kẹsìrì wí ọlọ́lásán alẹ́fẹ̀ẹ́rí lé lórí ní ẹ̀rí tá a lè fi lé lórí ní ọ̀rọ̀ ọlọ́run tó wà ní sọ́tìlà àjáàrá àyà 57 ibi ẹnikẹ́ni tó bá ti tọ́ ànábì ó ti tá ọ ti tọ́lọ̀ bọ́ bá ti tọ́ ànábì báyìí tá lọ́tọ́ ìtọ́lọ̀ bọ́ bá ti ànábì ó ti tẹ́lọ́run bọ́ bá mú ànábì bínú ó ti mọ́lọ̀ bínú bọ́lọ̀ bá yẹ ti bínú síyàn iṣẹ́ ìwòlá kù fún ọmọ tó ń ṣe náà صورة الأهزاب يكتسب آية الوسط إن الذين, إن الذين يوذون الله ورسوله إن الذين يوذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهيبا إن الذين يؤذون الله ورسوله لعنهم الله bó ṣe kí nù yá ó kéè pè máa fún ẹni ọwà kan ò rìpí jẹ́ pé Wàá àìjẹ́ lọ́hùn àdábàmù Àwọn pé àkàṣe pè ní agbélé lórí bá ọjà afẹ́ rí kú lórí ẹ̀. Wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe in tó bá bí ànábì ń tàbí ṣe ànábì ń sùn dáa. Orí ẹni bẹ́ẹ̀ ó ti jìyà. Wọ́n ní ẹnikẹ́ni tó bá rí rí ànábì fín, ó ti rọ́lọ́run fín. Wọ́n ní túmọ̀ ẹ̀nìyẹn wọ́n ní gbangba ládùú ṣe pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́mbá rẹ̀ ti bínú tàbí tọ́lọ́mbá tó bá ti rọ́lọ́run fín, ó ti ṣe kèfèrí nìyẹn. Ẹni tó ti jáde kó ní Ìsìlámù wọ́n ní an tahbata amalukum gbogbo sẹ́yìn ni ní ọba ìtẹ́ ẹnu kó wà àìlẹ́kọ̀ọ́ sí ànábì muhammad sallallahu alaihi wasallam nínú àdìsí máa mọ bukhari àti muslim gbà wá sọ fún wa pé man ata'ani faqad ata'a allah ọmọ ni àtọ́ ni ànábì sọ pé ń bá sẹ̀mí tó bá tọ́ mi tó bá rí mi fín ó sẹ́nu yànyàn sí mi gbogbo nǹkan tó ṣeun ọlọ́run ní ṣe é sí o kí lọ́wọ́ á kù ẹ pé ẹ ń bọ̀ ní látàrí fáwọn àṣùwátà fún fọ́kànsọ́ sí nàìjíríà tó bá ti gbóhùn sókè lórí ohun ànábì ó ti gbóhùn sókè lórí ohun ọlọ́run tó bá ti ṣe wípé rọ́bìsì súnà kan ó ti rọ́bìsì àyà náà nù tó bá ti rọ́bìsì súnà kan ó ti rọ́bìsì kọ́án nìyẹn wọ́n ní túmọ̀ ẹ̀rán nìyẹn tó bá ti wá rí báyìí ẹ ń bá wá ti bẹ́ẹ̀ sọ́lọ́run tẹ̀mọ̀ pé ó ti dantan nìyẹn wàìsáàtò àdàbí wàláyé kéèyàn ó wà ẹlòmíì máa fojú kéré pé àìlẹ́kọ̀ọ́ máa rò pé nǹkan kékeré ni àìlẹ́kọ̀ọ́ sí àwọn tó yẹ ká lẹ́kọ̀ọ́ fún tá a bá sí ẹni tó yẹ ká sì wà ẹlẹ́kọ̀ọ́ fún tá a ṣe sí ohun oró ládàá òwúrọ̀ ọmọ làgbàlagbà míì tó bá rí fẹ́rẹ́ pé ọmọ sì bẹ́ fún ọ náà ẹnì kí torí ọ̀rọ̀ bá ń jáde tí ì bá ti fi ó dá lóró ó dá lóró ni ọ̀ tí ìjẹ́ kíkóró ẹ̀wò rí ní ọjọ́ ọmọ ń jẹ́ tí yẹn ó rí tí ó ẹ̀ ọ̀wọ̀ lè tẹ́ ọmọ rí ọ̀wọ̀ lè escape ẹ̀ láyé ṣùgbọ́n lọ́mọ jà wò hùwà bẹ́ẹ̀ tí wà ní ká máa sọ àwọn ẹni burúkọ̀ láyé tí ó rí ọfin ó ti máa wọ́n ẹ̀ tó ló àmì wọ́ ọlọ́run lélẹ̀ bàlá ọ̀rọ̀ fẹ́ bàlíyà lélẹ̀ ọlọ́run bá mi wọ ẹ̀wà nù Eh, ẹnìkan ma máa wò wípé kan ó sì wà ìlẹ́kọ̀ọ́sá ànábì kọ́ wá máa wò wípé òun mú jẹ ó sì ànábì ń sùn tani sallallahu alaihi wasallam. ẹ ń bá tèsí ẹ̀wìrí yọ mọ̀ pé àìlẹ́kọ̀ọ́ sẹ́ńtọ́ ẹ̀ká lẹ́kọ̀ọ́ fún ẹ mọ̀ pé oró ni o oró lèèyàn máa dá fún àwọn bẹ́ẹ̀ o. àhíyá náà ó lè má lè orórun sùn gan nígbà máa mo fi ní ọtí ìjẹ́wò ìgẹ̀rí kẹ́ntí òye orí ọ̀fin kó sì rí ọ̀fin àbí. kẹ́ntí òye orí ọ̀fin ó sì rí ọ̀fin. ọ wà lọlé. ó lọlé. ìyàwó rẹ gbóúnjẹ fún ọ lóòótọ́ tó jẹun alẹ́. wọ́n gbóúnjẹ alẹ́ fún ọ. ó kúkú sùn lórí bẹ́ẹ̀dì. ó kúkú sùn ó wà borí bẹ́ẹ̀dì ó wà wá oorun jì ó wà oorun jì oorun sá lọ pátápátá àìsàn kankan mọ̀ tí ọ̀ àìsàn ti tẹ́ o ṣùgbọ́n àrífín tó orí yẹn àrífín tó orí yẹn lójú ọmọ àti wọ́n ra wọ̀nà lórí bẹ́ẹ̀dì lójú ọmọ àti wọ́n ra wọ̀nà lórí bẹ́ẹ̀dì kéèyàn wá ṣerú nǹkan bá ń fójì sí ọlọ́run sallallahu alaihi wasallam àti kí lè rò pé irú ọlọ́run irú ìyàwó ọlọ́run fi jẹ́rú ẹni bẹ́ẹ̀ àìsí ìṣẹ́ òrí ní ọjọ́ ọmọ ó ọba tí lọ́rùn mọ́jẹ orí ọ̀fẹ́ déèyàn nù lọ́jọ́ máa sọ pé nígbàtá àbá sọ pé ọlọ́mọjà wọn orí àmọ́sọpọ̀ ọlọ́mọjà orí ọlọ́mọjà wò ó se bẹ́ẹ̀ ni kó orí lọ́dà orí tọba ti déèyàn ọ̀rọ̀ ọmọ rí tọ́lọ́mbà fún ọ tọ́lọ́mbà fún ọ ní díẹ̀ nínú ìdéèyàn láyé ọ̀rọ̀ ọmọ rí ṣùgbọ́n tó wà lọ́mọ a máa mú oorun lọ́ngbà ní tẹ̀lẹ̀ tí a sì máa dé ogbo ògbó gbà mí ó lè jẹ́ kí ewu ohun làwọn hàn lára rẹ̀ ń gbà mí pẹ̀lú ìbànújẹ́ tọ́ta máa mi ẹlòmí ọ̀tẹ̀ kan ó sì wà lẹ́nu ẹ̀ yẹ́la máa tẹ̀ ẹ̀ sì wá máa wọ̀ pé ah, ilé rẹ̀ òjò náà ọmọ rẹ̀ kan kú kankan ayé dáadé ẹ̀wá wà ní ìsìn ayé ìgbà kan sẹ́mọ̀ pé communication kò sí ó ti di yá o lè fi fóònù láì sí gbogbo yẹn lọ́mọ nọ́mbà rẹ̀ bí ọba tí màá tó bá fẹ́ẹ́ sáfúrú sí ọ yẹ lọ wá nọ́mbà yóò sì gbé oríṣiríṣi tí ò ní yóò sì gbé yóò ni sí rí ọba wọlé ọba àkà òun tó ọkàn ní òjò sùn sílẹ̀ yìí mọ́ pẹ̀lú àwọn nǹkan báwọn ló fi jẹ́ síbẹ̀ àfikà sọ̀rọ̀ àwọn lọ́lọ́run náà máa sọ pé nu àyà tó wà ọwọ́ sọ tàwọn tàwọn múmìnì náà ọ sọ pé Fàfàdé támàlù òbò tààna. Fàfàdé támàlù òbò tààna. Wà ní ọdún máa ń àjọ jẹ àti kan ọ̀bá àrùn ìkejì ẹsẹ̀ gẹ́ni ẹjọ́ ọ̀ràn mọ́sẹ̀nu sọ̀rọ̀ táwọn onímọ̀ mọ́ ní òkè ti sàlẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ tí bá ń bẹ́ẹ̀ ń máa ń ṣe nẹ́sàn ọ̀bárọ̀kà mímọ̀ rẹ̀ akẹ́kọ̀ọ́ tó bá gbogbo àwọn àfáà àtọkọ ni máa jẹ wọ́n lẹ́yìn ẹni tí ń jẹ àfáà àtọkọ lẹ́yìn bóyá ní òṣìṣẹ́ ní jẹ àfáà àti ah. gbogbo kìíní ẹni ó ní side effect ó ní oró ah. bí o ti jókòó iná ní sọ́ǹgbọ́ mi iná ìkẹ̀kẹ́ náà lọ́ta ń gbọ́ ìbáǹsì àràfi kan ọmọ lọ́lé jíǹtì ẹ̀mọ́ nǹkan kan tèmi ìbáǹsì àràfi kan ọ̀sà ọmọ lọ́lé àbóṣì ń gbọ́ náà ń bò mí náà ni ẹnu pọ́ ọgbọ́ nǹkan kan lára ẹnìkan tó ṣe ọ́ láǹfààní òun ah, ah, ah, bọ́ọ̀ bá lè ṣe dáadáa fún má ṣàbùrú sí. bọ́ọ̀ bá lè ṣe dáadáa fún má ṣàbùrú sí. ní àwọn onímọ̀ onímọ̀ hadith ní a fi yọ àǹfààní tó pọ̀ nínú hadith ta kàbọ́yá ń bẹ̀rẹ̀ dárúṣe òfin wa. ó ní anabi wa alẹ́ sọ̀rọ̀ tó sàn ó ní látàṣubù díyàkà fa innaha tuqidu lis-salah ó ní ànábì wa alayhi salatu wa salam ó ní ẹ gbọ́dọ̀ máa bú àkùkọ ọmọ yà àkùkọ tí wọ́n ti bú láyé ń tẹ̀bá ni àkùkọ burúkú yà àkùkọ àkùkọ lórí burúkú yẹ bọ́ọ̀ tó kọ́kọ́ gbà ó ti jágbe máa ànábì ní láyátà tó gbòdì aká ìnáhà tó kérò lè sọ́lá ìnáhà tó kérò àwọn onímọ̀ wa mọ́ àǹfààní jáde ń bẹ̀ pé kí ni wá sàkókò tí wọ́n fi ní àmà máa bú wọ́n ní torí pé ọmọ ìṣe aláǹfààní kan péré àǹfààní kan péré ní ìṣẹ́wà wípé ní máa ń jíwa lásìkò òun bá tó àwọn onímọ̀ wa ní bó wá lẹ́nu tó jẹ́ sí pé òkú gan ni ó ń tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àáfà ló jí ọ tó fi dá láàyè tó bá tún wá ń bú àfa ọ̀hún dọ́ọ̀mọ̀ pé tiẹ̀ ń kọjá tẹ́ ti ń bú àkùkọ tí ń pè wọn lá. àwọn onímọ̀ mú jáde máa kẹ́kọ̀ọ́ o dákun o ara àwọn àǹfààní súrà yìí náà nìyí mọ́ wàá rò pé àfa àti ń bẹ láyé nìkan lọ́wọ́ máa bọ̀wọ̀ fún gbogbo àfa àti ń bẹ láyé lọ́dọ̀mọ́mí mà lọ́dọ̀ àwọn àfa tó ti kú okun àfa àti ń bẹ láyé ọwọ́ alátọ̀dọ̀ okun àfa àwọn àfa tó ti kí ni. tó o bá ti lè jẹran èyí tó ti kú oró rẹ̀ orin bá èyí tí àti ńbẹ gbà tó ti kú yóò máa bá wọ̀nà. àbọ̀dọ̀ sọ̀rọ̀ wọ̀nà? àwọn onímọ̀ máa sọ pé wọ́n ní ẹran wọn àtomi wọn wọ́n ní wọn ń o. o má jẹ́ o. Ah. kódà bí ayòhìbò àhàdùkù máa ń yá kúlà láhàmà àhíhì mẹ́yìn tí wọ́n kọjá mẹ́ta gẹ́gẹ́ ah, pé òkú bètè ò ní fẹ́ jẹ́ ah, ṣùgbọ́n tí wọ́n kọjá ti mẹ́ta wọ́n ni iná lẹ́dínà yóò tún lọ́lá الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا نعم وإساءة الأدب إيذاء بليغ بلا شك ومن ذاق عن ذلك عرف أنها تفلي وأحيانا تذهب عنك النوم وتهرب wọ́n ní sábà tẹ̀ fún wa ẹjẹ́ wa àdéhìí káwọ̀ ọwọ́ àná sọ̀rọ̀ bùkárà tí Muslim kìlọ̀ sọ àná ọ̀rọ̀ a ní ànábì wa àdéhìí sọ̀rọ̀ àtọ̀ nítorí wípé kéèyàn kéèyàn bá ti kún gẹ́ ẹni tí ò ni ẹlẹ́ẹ̀kẹ́ ni tó yẹ olóye ni píkọ́ escape mm, tí wọ́n bá sí pé ń bẹ lára kí ẹni tá a bá mọ̀ pé tó bá rí ọ tàbí tẹ́ ẹ bá pàdé wọ́n yẹn fàìjẹ́ sóde kan ní sí ọ sì mọ̀ pé ẹnìkan bẹ́ẹ̀ tí ẹ sí pé kò lè sí ọmọ tọ́jà ìwọ òsì ní fẹ́ faramọ́ tó bá tọ́jà wọ́n náà fẹ́ bá tọ́ nǹkan lé lórí pé tọ́ tọ́ ni èmi náà bọ́ tọ́ lé lórí hmm. wọ́n ní nínú hikima ni pé kíyàn ọmọ lọ́ọ̀bẹ̀ bó ń bá gọ̀tọ̀ bá wá bẹ̀ẹ̀ díẹ̀ ìwọ sì gbọ́n kọ́ má lọ bẹ̀ẹ̀ wọ́n ní èèyàn máa escape àwọn ẹlẹ́nu yànyàn àwọn náà ti máa àwọn ẹlẹ́nu yànyàn ọkùnrin Facebook báyìí àbí ọlọ́run ti ń pé kí atẹ́kùn tútù ọmọ fẹ́ àbí àwa tútù ní fẹ́ wọ́n máa tẹnu kótó kótó kótó mo kó jẹ sincerely àbí àbúrò lẹ́sẹ̀ pé ẹ màá rẹ̀ tí ó gbóná máa débi pé wọ́n wà fún lẹ́mà wọ́n máa bá fún lẹ́mà tán yọ wà bọ́ síta yóò bọ́ síta padà yóò wà máa ka bòròbòrò níjọba ìmọ̀sọ́ báyìí kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kí lọ́kọ lù ọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó fi rí bẹ́ẹ̀ torí ẹ dàrú ńgbà tí ń rí bẹ́ẹ̀ ni orí ẹ wá ń pín ní ìsìn kan wà rí bẹ́ẹ̀ mọ́ àbọ́dọ̀ sọ́ra o wọ́n ní má tẹnu ẹ báyìí àyà àìkéwú káwá jẹ́ sí pé a wà kí àṣà mà bọ́ bá lásàkó tó kéwú àṣà rẹ wọ́n bọ̀ sá ni ọ́ sàládà tí ó fi sá tó fi hún hún hún tó fi ní sá sá ṣe pé kíwù ní wà kọ ní àṣà ìyẹn kíwù kọ́ lásà ò ìyẹn máa kọ́ gbọ́n ó wà ní hikma wisdom ó ní ànábì ló láàrin sallallahu alaihi wa sallam nínú hadith imam wa bukhari àti muslim gba wá sọ fún wa pé anna rajulan ọkùnrin kan wáyé pé ó kalẹ̀ kan lẹ́bi tí mo fẹ́ Nígbà náàbì wá rí ọkùnrin náà tọ̀fẹ́ wọlé, náàbì sọ pé ẹ máa ká lọ láti àwọn àwọn àbí ìta ágúnnà àṣírà. Ẹni ànábì wá sọ pé olórí burúkú ìdé, ọmọ òfò yìí dé. lọ́mọ òfò, ẹ tọ́ọ̀gì àdúgbò yín sí máa lu gbogbo èèyàn ọwọ́ ayọ̀ lọ́ọ̀kan ọwọ́ náà wá pàdé ọwọ́ sá wọlé ni wọ́n máa ní kí lọ sá wọlé sí kí lọ sá wọlé sí ah olórí burúkú ti yọ lọ́ọ̀kan ọ̀rọ̀ àìfọwọ́ àjókòó ẹ̀dẹ́dẹ́ ànábì wa sọ báwọn kò tí dọ́dọ̀ ànábì wa sáré sọ báwọn sọ́lá wà lẹ́wọ̀ sọ́lá fàlá mọ́. ànábì wa ní wọ́n sílẹ̀kùn fún wa wọlé ń bọ̀ wa wọlé ah, ànábì wa tújú ká sí mọ́rí àbá mọ́rí àbá mọ́rí àbá mọ́rí àbá wọ́n jókòó wọ́n tẹ́tẹ̀ fún wọ́n rẹ̀ fún ah, omi ló mú ní àbíkíní àbíkíní kankan ẹni búrúsì nígbà tọkùnrin náà wá sọ tí ó sọ tán nígbà náà bí tújú ká fún kò gbọ́ ànábì o wọ́n náà tí bá ń bú ọ fi nǹkan ránṣẹ́ sí má fi ìbúpàdé nígbà àwọn kan ń bí mi nígbà kan bí ọdún mẹ́rin sẹ́yìn mo fún létí rí bí àti mo fún létí rí mi ò fún létí o mọ̀kà ń wòran ni o kódà mo máa fi nǹkan ránṣẹ́ sí ọ̀gbọ́ mo tún máa fi kíni táwọn abẹ́ tí ọba jẹ́ sí pé bóyá ọba jẹ́ àwọn kàràǹgòrò ń bí díà o wọ́n sí pé a a kàn máa wọ́n rẹ̀ èmi a tó máa fi nǹkan ránṣẹ́ sírú àwọn báhùn wọ́n wà torí ilé nǹkan wá kọ́kọ́ fẹ́ tọ́ mi kí lè bá fi nǹkan ránṣẹ́ sí ọ ọlọ́run ó pè kí n mà níyà rẹ̀ ọlọ́run ó fà níyà rẹ̀ hàn mí ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ pé sùn ló lò wọ́n àárín dáa lóhun pé gbólóhùn kan báyìí àwọn èèyàn ńgbà ọ̀yá ní sí ọ̀rẹ́ ọrịa ọ̀rẹ́ ọrịa rẹ̀ ọlọ́run rẹ̀ ọlọ́run ló ẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kìí sí tó hàrá ń Facebook yẹn o lọ́gbọ́ kan dàkẹ́ náà níbẹ̀ sàfihàn máa lọ. wa ta Nígbà tọkùnrin náà wọlé torí lọ́ọ̀kan ثم lẹ́yìn ìgbà tó wá dé ọwá rẹ́rìn tí ó pàmọ́ra àá kí ló dé ìwò òjíṣẹ́ ọlọ́run pàkọ́ ọ̀rọ̀ tó lọ́wọ́ ń bù lọ́mọ̀ pé mi tí ń bù ẹwọ́ ìyàwó mi ń jẹ́ olójúwárí mi tí mọ̀ máa bù yẹn èmi ìbù yẹn tí ìbú bá ń bẹ lára ẹ̀ jáde إن شر الناس عند الله منزلة يوم القيامة من تركه الناس ابتغاء شره. Ó wá dàbẹ̀ ni pé aburú tí mẹ́lára ọkùnrin náà, ànábì ọ̀sọ́ fún, sallallahu alaihi wa sallam. Ah, bàbá sọ fún báyìí iná pàdé iná nìyẹn, yóò gbiná. Ànábì wá ní inna min sharri nnaas. Inda Allahi àwọn èèyàn kan wà tá a máa pa tì torí aburú ara rẹ̀ àwọn èèyàn tá a bá ti pa àyàn tì nítorí aburú ara rẹ̀ kì í ti pa aburú rẹ̀ ó ṣe ṣùgbọ́n yóò sọ kọ̀bákùn gbé ọ̀rọ̀ sọ àwọn yorùbá náà máa sọ pé má fi àbá kékeré gba àwọn kan bẹ tó yẹ ti pé aláburú ọ̀rọ̀ ni wọn tọba ní yọ bá ìyá rẹ̀ òun ọ̀dà ọlọ́run kò yọ bá ìyá láyà láyà láyà láyà yóò bu ìyá rẹ̀ dé ọ̀nà mẹ́wàá àwọn ìyá ya ẹni tó bá ti rí báwọn òtúrókù yà fílẹ̀ tàbí ẹni tó jẹ́ sí pé lè ṣẹ́rì kólẹ̀k ẹlòmí bẹ́ẹ̀ náà àwọn ẹ̀dá ọlọ́run tẹ́ bá ti wò bẹ́ẹ̀ pé aburú ọlọ́run tá dàmà bí n ti máa da gbogbo ẹ̀bú lágége ní èkó mẹ́yẹn ẹ ti mọ̀ pé ntọ́lọ ń da fún tiẹ̀ nù tó sọ̀rọ̀ ẹ̀sìn tó lágbára pọ̀ ní ẹ̀dá lóhùn mọ́tò àwọn ọ̀rọ̀ rábítà ọ̀rọ̀ kìnnìkan ẹ máa rábítà lọ yọ́ rábítà rẹ̀ dànù ẹmọ́ wùlẹ̀ dànù torí pé kàánàhù kólèkọlè ṣà kò sí nǹkan tí máa jáde àfàbúrú bí ọ bá sọ̀rọ̀ àbúrú ni bí ó sọ pé àbúrú ni bí ọ̀tọ̀ já ìtọ̀kútọ̀ ní ọ̀tọ̀ ẹ̀wọ̀ ẹ̀sà fílẹ̀ ní tẹ̀ mọ́ ومما يؤيد هذا الوجه أنه الذي ليس فيه تأويل مع إمكانية إدراج àti ní أن تحبط أعمالكم ojú mẹ́ta ló ní gẹ́gẹ́ báwọn onímọ̀ ti sọ ìkẹta ohun tá a wá ní náà la la bá lọ wípé ká fi gbólóhùn yẹn lẹ̀ pé gbogbo iṣẹ́ náà ni ó ṣe kíni o ní ọba jẹ́ o tọ́ ọba ilé dán wò ó ti ṣe kíni yẹn ó ti dàn tán wọ́n ní nínú nǹkan tó lè fún ọ̀rọ̀ ìlágbára sí i ó náà ni pé tafsiru yẹn òun lè tọ́já sí wípé láìsàfihì tàwí láìsàfihì ó ní òní tàwí lónú ìpín wọ́n sọ pé ń tàbátọ̀ àmàlùkún a ní àmàlùkún náà ni bó ṣe wà náà ni àmàlùkún náà ni ẹmọ́wùlẹ̀ tọwọ́ bọ̀ pé báàbá àmàlùkún àbí kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ẹlọ́gbé àmàlùkún ó bú tẹ́yìn náà ni ó ní òsítàwí lónú bẹ́ẹ̀ إمكانية إجراء اللفظ على ظاهره. آه إضافة إضافة إلى ما فيه زجر إلى ما فيه من الزجر ها. إلى ما فيه من الزجر فتنبه فإن أبواب الزجر أبواب الزجر إذا فتحها السارع فليس من الحكمة إغلاقها مطلقا أو بولا ما كاتب إغلاقها فليس وين بقوا إليكم تشريع بس إجيا تشريع بس إليكم كاي nínú sẹ̀ríà tó ti káì máa wa ẹ gbọ́dọ̀ débẹ̀ ìwọ́wọ̀ káì àgbẹ̀dọ̀ tí sẹ̀ríà bá sọ báwọn fún wa wọ́n ní kò sí nínú hikma nínú ọgbà àbímọ̀ tó yanjú wá ti pé kò sí kò sí háì kankan bẹ́ẹ̀ wọ́n kàn fi halẹ̀ lásán ni kò sí bẹ́ẹ̀ o. kàmá. وهذا هو الذي يحمل المحققين من العلماء ابن كثير وزيد التسعينية والعلامة ابن القيم وغيرهم على مثل هذا القول ونحن سائرين ونحن سائرون على بإذن الله على دربه نعم بين وانا بي àwọn afo ni mimma toro yi dáadáa bí an ti ma rin no tafsir wa nadhiru fil adab àwọn ma buju mẹ́ta wá fún wa tan pé nu adab ni e a ma wí pé ai lepo si wa le to yan dèrò na pátápátá ó lè má ṣe ma baun àwọn ni mimma ni fi le bodo wa ọ̀rọ̀ ni látàrúfà àwọn aṣíwáta kún fọ́kọ́ sọ́tí nàbí ẹ̀bọ̀dọ̀ gbóhùn yí sókè ohun ànábí wa látẹ́jí arúláwó bílẹ̀kọ́ ẹ̀bọ̀dọ̀ ma pé yá Muhammad tẹ́ẹ̀bá ilé dáwò àrùn iná lẹ́lọ tààrà ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ wọ́n yẹ ti wà ìwáwù ti wá gbìyànwọ́ náà wọ́n ní ìnáà náà wà ó wà náà hadith annabi sallallahu alaihi wasallam wàsáàkọ̀tò wọ́n ní ìbínú ọlọ́run ìbínú òbí rẹ̀ àbíyà rẹ̀ àbí bàbá rẹ̀ ọ wà nínú pé o ti ń wá bínú ọlọ́run ìyẹn ni pé tóbi rẹ̀ méjèèjì bá ti bínú sí ọ bàbá rẹ̀ náà ọlọ́run náà ti kí ni ọlọ́run ti bínú sí ọ tóbi rẹ̀ bá ti bínú sí ọ ọlọ́run ti kí ni yẹn ọlọ́run bínú sí ọ bó láti á túmọ̀ bẹ̀ ǹjọ́ sọ pé obìnrin rẹ bá bínú sí ọ apá kan bínú ọlọ́run náà ni ọ máa ṣẹlẹ̀ sí ọ tó wí báyìí ó ti wúlẹ̀ pé obìnrin rẹ bá bínú sí ọ gidigidi ọlọ́run náà bínú sí ọ bínú sí ọ kíkankíkan bó ti fi lẹ́yìn yẹn ni ó fi sẹ́kù ní zájẹrà ni lóòfin ní lè dìsọ́fin kóbi rẹ ó ti gẹ́ni obìnrin sí ọ ọjọ́ nàmbà wà ń bá ti wà ní ìnáà tó nù bílẹ̀ wọn bá tó wáyé ẹjá tó lọ wò mí ó ní ìfìlà ìfìkọ́ọ̀tì nínú àpẹẹrẹ rẹ̀ nínú àkídà náà rẹ̀ nínú àdìọ́kàn tí àwọn àdíṣì wáyé pé ànábì àrísọ̀rọ̀ ó ní mọ́n àtàkà hìnan awa mọ́n àtàkà hìnan fàtọ̀dápà òbí máa yà kúrò fàfàdì káfàr bí máa ẹ máa lọ yẹ nǹkan wò lọ́dọ̀ àwọn yẹ nǹkan yẹ nǹkan wò ọjọ́ ní ti aláàfáà ní wà tó ní taláwo nàbí ti pásítọ̀ ní wò tó bá lọ yẹ nǹkan wò ní fàfàdì káfàr bó ló ti túmọ̀ rẹ̀ ó ti di kèfèrí bó lọ yẹ nǹkan wò ó fi ilẹ̀ bẹ́ẹ̀ náà ni bóyọ kàfìrí náà ni kèfìrí kèfì káfà káfàrà káfà ó fi ilẹ̀ bẹ́ẹ̀ náà ni wà zájìrò ya bukọ́ zájìrà ni inú ìjọsìn náà aláhàdù lẹ́bí bẹ́ẹ̀ náà òun ló ti gbogbo àwọn afá àgbà yìí Imam Ahmad tí máwọn Ibn Baz Ibn Taymiyyah rahimahumullahu jami'an wọ́n ní àwọn ọlọ́run sọ pé ìyàtọ̀ tí ń bẹ láàrin àwa àtàwọn yẹn àwọn kèfèrí òun náà ni irun kíkí fàmọ́n tààrọ kà á bẹ́rẹ̀ tí ọba ti kírun ó ti di gínìyẹ ti spanner bọ̀ ọwá ń tó pé ká fara kí ni ìpìlẹ̀ rẹ̀ ọwá wà nù lóga mọ́ wà nù lóga tán ó tún wò pé bàlágà sì sọ fún ayé pé èèyàn a máa sọ̀rọ̀ ńgbà náà pé rẹ̀ kọ̀ ìsìn ara màkìníyà gàárà tẹ̀sìrìhíyà gbogbo ẹ̀sùn ilẹ̀ máa ń rẹ̀ ní ọwọ́ bụ kìnnìbọ̀ wá ń tu wọ́n ń wò báwọn wọ́n ń wò báwọn wọ́n ní ẹ̀dùn ẹ̀yẹ́ lẹ̀ anábì ní aláhàdù lẹ́dì bẹ́yìnàna fàmẹ́ǹtà ọ̀kà á ẹjọ́ kù ní káì káì bẹ̀ ní pàpàdì káfà ẹ wá fẹ́ yọ káì kú mẹ́ ah, àgbẹ̀dọ̀ àwọn onímọ̀ ńláńlá ní ẹ má yọ káì kú ẹ ti káì rẹ̀ bẹ́ẹ̀ ẹ má ti dẹ́ òwò wọ́n ti káì rẹ̀ náà ọjọ́ bó ti jẹ́ báyìí alfáàzùn tó ṣe wà ń tọ́m látẹ́ ṣàwòrónà wà záhìrò ha wọ́n ni àyà yìí fi yíwa pé gbangba níbi ìparí àyà tó pé wà ń tọ́m látẹ́ ṣàwòrónà wọ́n ní gbangba rẹ̀ fi yíwa yí pé ọmọ ènìyàn lè iṣẹ́ èèyàn lè bàjẹ́ tí ó sì ní mà ẹgbẹ́ الأمر منهي عنه لأنه لو كان كذلك لكان صاحبه غير مكلف بامتناع تكليف الغاب ونحوه. طيب تفسير تكيدي لهم إياها فاتك بو إمام الدين جاء في هذا وكما جاء في الصحيح وكما جاء في الصحيح إن الرجل لا يتكلم بالكلمة من رضوان الله تعالى لا يلقي لها بالا يكتب له بها الجنة بين. وإن الرجل لا يتكلم إذا كمان وإن الرجل لا يتكلم بالكلمة لا يتكلم بالكلمة من سخط الله تعالى لا يلقي لها بالا يهوي بها في أبعد ما بين السماء والأرض wọ́n ní gbólóhùn kan lásán ó lè jáde lẹ́nu ọmọ ènìyàn sí ìtọ́jú ọmọ náà lẹ́ẹ̀kan náà ọlọ́nkọ́lá wà ń bẹ̀ o nínú àwọn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tá gbé àwọn amúwá látọ̀dọ̀ alhafi ibn Kathir rahimahullahu ta'ala nínú àwọn nǹkan tá fi parí ìtumọ̀ ayà ìkálẹ̀bà kíhùn kátó wá lọ bẹ̀ nígbà tá ń sọ̀rọ̀ wípé ọlọ́wọ́ bá sọ pé ẹ má gbóhùn yín sókè ohùn ànábì ẹ sì má pé ànábì bẹ́ẹ̀ ti ń pera yín hmm, bàbá sàdíà bàbá nǹkan ẹ má pé ànábì ní Abu Fatima Abu Fatima wọ́n fi Yorùbá bàbá Fatima, àbí báńkà wákà kan jẹ́ ọ́ pé bàbá Fátímà Gbogbo ah. ti làṣà láti dáadáa jẹ́ ìtẹ́lẹ̀ ẹ̀ẹ́dùn <laughs> a máa pàdé bàbá Fátímà bẹ́ẹ̀ tí ń pèrè ayé bàbá rúkà bàbá sàdé bàbá súlé bàbá nkankan bàbá rúkì bàbá rúkà bàbá sàdé bàbá àìsà ẹ mọ́pàá náà bí bẹ́ẹ̀ ànábì ṣe bàbá fátímà o bàbá àwọn ọmọ wọn fátímà ṣùgbọ́n wọn yìí pé ànábì ní sọ àdìsí náà sọ pé yàrá bá fátímà sọ fún mi rí táwọn sàbẹ̀ pàdánù bẹ́ẹ̀ ọmọ bá bùkù nìyẹn nígbà wọn tàbí òlò fáànì bí tí wọ́n bá lò ó sọ wá gbọ́n tó wọn ọjọ́ sí pé kíní yẹn ọ̀dá nìyẹn kò sákùnrin lé bàbá rẹ̀ ní lóòótọ́ àbí tàbí bí Fátímà rọ́bì aláàánà sọ pé ọwá tó wá fẹ́ kí àwọn ní ọkọ̀ ọkọ̀ ní lóòótọ́ o kàjá rìbá ẹ má pè bẹ́ẹ̀ sí ń pera yín bẹ́ẹ̀ sí ń pera yín bẹ́ẹ̀ sí ń lo ayé mọ́là nábì bẹ́ẹ̀ náà wọ́n ní ńgbà tọ́rọ̀ wá rí bá ti jẹ́ sí pé nǹkan méjì náà ní an tahbata amalukum kọ́mọ́ bàtẹ̀ ẹ̀yìn jẹ́ tí ò sí tí kò sí hàn bẹ̀ pẹ́ bọ́ ni kò hàn bẹ̀ pé kúfúrò ni àwọn sẹ́mi náà ń bẹ̀ẹ́ wọ́n láwọn tẹ́ka ń bẹ tó jẹ́ sí pé o náà máa ń kó bá máa bá gbogbo tẹ́jẹ́ tí àyà sọ bẹ́ẹ̀ àkùrán náà sọ bẹ́ẹ̀ nínú ẹ̀ ni àrùyá lọ́wọ́ sọ́tò hood àfà sọ́tò hood fifty àyà 56, six àbí àbí sixty six lẹ́sìn sixty six àbí sixty five sixty jẹ́ olùwàgbọ́ máa ń kára yorí dúlẹ̀ àyà tàdúnìyà wájì náà ta yàgbá ń tẹ̀ àfà. نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أو أطريق أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون bọ̀ ó ní ó rí pé ríyáwò ní àǹsọ́ ń bẹ̀ wò wọ́n ní ẹ̀mbá ti ríyá tí ni a yà sọ fún wa pé ùlá ikálẹ́bí aláìsára hùn Ìlàrẹ̀ ìgbàláwò Ọwá gbé kalẹ̀ pé wà á ní tọ́lá mọ́lá òbí tó wá dé lábẹ́ ẹ̀kọ́. Wà bá sí lóhùn máa dánú yá Ilé ọ̀rọ̀ alágbára pé nígbà wá ń ké lókè lọ́n ké ń bi ti amalukun à èwo lọ́wọ́ asọ́ ń bi ti rìyáwó mi báyìí tó jẹ́ sí pé ọlágbára tó báyìí nínú àwọn nǹkan tó jẹ́ sí pé ṣẹ̀rí àsọfá pé a máa ba gbogbo sẹ́ jẹ́ ó náà ni àtàálé alàlá kí ni túnmọ̀ àtàálé alàlá ọ̀yá ẹ̀yìn yorùbá ni ẹ̀ túnmọ̀ ẹ̀yìn àfá ayájẹ́ ń pè wọ́lọ́ kan wọ́n tó ń wó mi náà ó ti gbójú kó <laughs> ẹ̀rú ń bà abàmán láti Lagos àbí abàmán àfáà ẹ̀ àbí jẹ́ lóṣù àdínì ní jẹ́ àfáà ẹ̀ àfáà tọ́ àfáà ọlọ́pàá mi ti ọlọ́pàá kejì mi náà ní ọ̀yà ìbára ọ̀yà àyà àrí ìkọ́ yẹ kọ́ gbọ́ Yorùbá dáadáa àtàálì àlọ́lọ́ kí ni túmọ̀ ẹ̀ ọlágbára díẹ̀ ara ìjókòó kò ti láì fi tọ́ ọ̀bá mọ̀ ọ̀yà àfáà Abrahamu láti Ọ̀ṣun bíbà lóhùn ọ̀yà àtàálì àlọ́lọ́ ah Allahu Akbar ẹjọ́kọ̀ ọ̀dà wọ́n nínú nǹkan tí máa baṣẹ́ jẹ́ òun náà ní kí èèyàn máa tọwọ́ bọṣẹ́ ọlọ́run. ara rẹ máa tọwọ́ bọ̀ bó ṣe wọ̀. iṣẹ́ ara tọwọ́ bó ṣe ọlọ́run tó jẹ mọ́ àlìjánná àti kíni àti iná. ọyá ìwọ ọwọ́ náà o. <laughs> Ah, ìwọ àlìjánná fi dá lọ. má mọ́ ẹ̀rọ àwọn àwọn gbà kan. wọ́n ti bẹ́ẹ̀ ojú ti là á ah, àjẹ́nà lọ́lọ́sẹ̀ wòlíì ọmọ wòlíì láàrín ọkọ̀ ọkọ̀ bàbá rẹ̀ wòlíì kó tó láàrín ọkọ̀ ọmọ náà jẹ́ <laughs> wòlíì mo lẹ́tí ń pín àtàálẹ̀ alàlá ẹ̀yìn ṣùgbọ́n ìtọ́lọ́run máa bínú sí jùlọ ó ní kí èèyàn tọwọ́ bọ sí ọlọ́run tó jẹ máa pé lágbájá ọ̀wọ́ náà a máa bínú sí kéèyàn pé lágbájá wà lè jẹ́ náà náà ṣùgbọ́n a máa bínú sí kéèyàn pé èèyàn ọ̀wọ́ náà ju lágbájá wà lè náà láàfin màánú ọlọ́run bó ṣe pọ̀ tó méjèèjì náà ni ọ̀dà mẹ́wòó ló burú jáì kéèyàn máa pín náà wọ́n ní àti a máa bá gbogbo tẹ́jẹ́ fún yàn lórí máa sọ pé yán tàbátà a máa lùkún wà á ń tó ń láàtà ẹ̀ ní ìmọ̀ kó ti bàjẹ́ ẹlòmí ti fọ̀rọ̀ lásán báyìí báyé ara rẹ̀ jẹ́ náà ni ìtàn kí ànábì wà rí sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n sọ fánú àdíìsì nínú àwọn wúmọ́mùtọ̀ nínú àwọn ìjọ tó ti rí kọjá lọ tí wọ́n ti tájú ìjọ ànábà Muhammad sallallahu alaihi wasallam àfá kan ń bẹ alẹ́gbẹ̀ẹ́ pásọ̀ torí bí kìí sẹ́sìn Islam ti wáyé láwọn ìjẹ́ ń gbà náà olùsọ́ àgùntàn kan ń bẹ kìí kúrò nílé ìjọsìn kìí kúrò nílé ìjọsìn ìzà máa sin olúwa rẹ̀ ni wípé ń gbà àwẹ̀ funfun ní ń gbà àwẹ̀ pupa ìwé ẹ̀sìn rẹ̀ kú lọ́wọ́ rẹ̀ gbogbo ìwé tàà máa kà ẹ́ gbogbo òfin ní máa ṣe lọ́kùnrin kan bá wá banjọ́ náà ó wá wú ọkùnrin sọ̀sọ̀sọ̀ pé ah, ìwọ lòun fi àárọ̀ rẹ̀ dẹ́sẹ̀ ó tún bọ̀ sàn náà dẹ́sẹ̀ àti gbóòsùn gan-an tó ń dọ́gbọ́n dẹ́sẹ̀ lójú oorun náà lọ bá búlù pé wàláà ah ó ti ẹ̀láyà àpọ̀ ó ní wàláà mọ́fọ́lọ́n búra wò lè ráfúrí jẹ máa ń jẹ ó lè wà lè jánà bẹ́ẹ̀ náà ni ohun wá láti sáma pé mọ́ndà lẹ́dí yọta allá ọlọ́wọ́ ké fún ọkẹ́ pé káyìí táàrin wọ́n tí ń tọwọ́ bọ́ sí èmì ọlọ́run lórí ilẹ̀ táàrin pínná àà ah, ọlọ́run àtọ̀ fún pé ẹni tó ní òní ráfúríjì mú fúríjì ó sì dọ́mà àrìjá náà ti ẹ̀ ìwọ́ tó wá gbójújú tẹ́rẹ pé kó ń sọ́ọ̀tì èsì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lọ́nà sí àbáptò àmàlàkà gbogbo tẹ́rẹ ó di sìn ah, ó ti lọ ẹ̀rí nǹkan gbóló nǹkan nìyẹn o àtàálẹ̀ alọ́lá ọba gbogbo tí èèyàn jẹ́ ọlọ́ọ̀lá wà ń bẹ́ o wà fà àtọ́jú olùkọ́ náà gbọ́tẹ̀ ń bẹ náà ọlọ́ni ó yí wá sínú ọpọlọ mi fẹ́ sọ́kalẹ̀ báyìí àti Ọlọ́lọ́mọ yóò lùkọ́ tó ti fẹnu gbiná. Ó ti fẹnu gbiná sí pọ́ǹpù ẹnu rẹ̀ dànù. Tó bá rí ọmọ akẹ́kọ̀ọ́ tó wí kínú kíláàsì báyìí. Ọlẹ́ tó wí kínú ọmọ akẹ́kọ̀ọ́ ní kíláàsì. Tó ti bá ní òṣìṣẹ́ àtẹta rẹ̀. Kò lè yí ọ. Ó ti sì sọ. Ó ti sì sọ lọ́run. Mọ́ pé kò lè yé. Má sọ Kí wọ́n tó ló yé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yọ wà yé sínú ọpọlọ rẹ. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ náà, máa wo kọ̀lẹ́ǹtì rẹ pé ẹ̀ ṣe òun kò lè pàá, kò lè pàá, kò lè pàá. تحبط أعمالكم وأنتم لا تشعرون má jẹ́ kí kò lé kọ́ máa jáde lẹ́nu jẹ́ kò lé sọ́mọ̀ ní kejì ẹ̀ torí pé oríra rẹ̀ ni ẹ́ ọlọ́wọ́lá wa ń bẹ̀ o nínú àwọn nǹkan tí bá gbogbo tẹ́ jẹ́ ìkan náà túnú wọ́n tún mú kẹta náà wà fún atárkù sọ́lá àti làásù kéèyàn ó fi hàn àlàtàrí lẹ́láìkì ẹ̀rọ̀rin ànẹ́bì tún sọ̀yẹ̀ náà sọ́lọ́lọ́wà rẹ̀ ó ní mọ̀ntara kasalata al'asir fakọ̀dì habitọ́ agbè tí bó ti wà náà ni nínú ẹ̀ náà ni irigun látòlùbákọ́rà 267 àbí 267 àbí 264 ẹ̀kọ́ máa bá tẹ́ لا تبذل صدقاتكم بالمن والأذى بالمن والأذى بالمن والأذى فددوا بينكم يا أيها الذين آمنوا لا تبذلوا صدقاتكم بالمن والأذى ọdọ̀wọ́ rẹ̀ kọ́ lọ wátùmọ̀ mọ́ ní àti àdá tọ́bá ti wátùmọ̀ rẹ̀ ó rí pé yóò yọ rí pé má bà sí ara rẹ̀ jẹ́ pẹ̀lú méjèèjì ẹnu nítorí ìdílé ìwàmìnàlá ayá ti mọ̀fà sílọ́ tilẹ̀ àdìl ayá ayá tó wá ń túmọ̀ ayá tó ní tán kíta àmà sọ pé tátọ́lọ́n tọ́pẹ́ látọ́lọ́fà àwọn àtúwátà kọ̀ọ̀kọ́ ẹgẹ́ bí ṣe àmá wo ayá tó túmọ̀ rẹ̀ ayá tó túmọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ suratul Fath ayá kẹsàn-án ó túmọ̀ ayá yìí agbé láàrin mọ́ ọlọ́run ròyìn ó sì lẹ́tọ̀ sí kó túmọ̀ rẹ̀ náà ó súnmọ̀ ó ní olúwa pé lè tó mìíràn bí láàrin wà rọ̀súrí ọmọ ni ẹ máa dúró wọ́n ni ẹ máa dúró níbi tọ́jẹ́ sí pé tẹ́ẹ̀bà dúó ẹ̀kàn lẹ́sẹ̀ ẹ̀tí ọ̀bà dúó láàrin ó lè kàn lẹ́sẹ̀ o ó dò ń bẹ́ o ká lọ dúó padà fọ́nbà sí kàn lẹ́sẹ̀ o ọ̀yá تؤمنون بالله ورسوله وتعزروه وتوفروه أها أوه يا عدون تقول لي بيهو هو ضم بابهم أتوني بدين tó bá dá hù méjì ní hù tó tẹ́lẹ̀ lẹ́yìn tó bá dá pọ̀ ma ọkàn lẹ́sẹ̀ o wọ́n tó sábà. Kíro ànábì ló ní méje hù méje jùm ànábì ló ní sọ̀rọ̀ máa ní. Hù ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ló ní. Wọ́n tó sábà wọ́n láyà tó fi máa túmọ̀ látọ́rọ̀fà àwọn àtúwátọ̀kún fọ́fọ́ tó ti nàbí ìkánú ẹ̀nu ilé ìwá kíjú ti látọ́rọ̀fà àrùn àtúwátọ̀ àtúwátọ̀kún níwájú ilé ọ̀sán ilé ìkí onílé tó mìíràn bí láì ẹ̀lẹ́bà gbọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ wọ́tọ̀ àzí ooo ọmọ tó máa tààzí ẹ̀nà tán fún ànábì sọ́nà máa kìí sí pé ọlẹ́ni ẹ̀ lásán ọ̀nà ìyàwó ẹ̀ ọ̀nà ọmọ rẹ̀ ọ̀nà owó rẹ̀ ọ̀nà ọpọlọ rẹ̀ ọ̀nà aláàfíà rẹ̀ ọ̀nà iyì rẹ̀ gbogbo nǹkan tó lúwá fún ọ ojú ilẹ̀ fún àná bí Abubakar ti ṣe ẹ̀gbáṣẹ́ ah, Abubakar ọdí aláta anábìnrin máa nà fa àní máa ló mítìlá máa lè àbí ó ní owó kan kò wúlò fún mi láyé tó wà Abubakar sallallahu alaihi wasallam wọ́n ní owó Abubakar táàrin náà bíbá bí àbúbákírì ò sí ń bẹ bálá àánú bá wá fẹ́ lápẹ́ ṣàánú mi o tí wọ́n àbúbákírì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ànádìí ó sì máa ń ná yóò sì máa ń ná lọ àbúbákírì ìwọ ló ní máa ná khud ma ṣíta wà dá àmà ṣe àwọn tó hàzìrò wọn sàwọn yẹn ojú ayẹ ilé ìjú ti látọ́fà ọ̀run àtọ̀ bákan náà suratul A'raf àsìkò ti lọ ayà 157 suratul A'raf òun náà túmọ̀ ayà yẹn ọlọ́run sọ pé fàlílà dín iná àmànú Káfíà méjèèjì yẹn tó láti máa túmọ̀ ayà látàrfà ó.

ó ti sọ̀rọ̀ tọ́ àwọn àyà tí ọwá jọ àyà tá a wà nínú ẹ̀yìn méjì ni àwọn tó jọ ní bẹ̀rẹ̀ àwọn tó jọ ní parí harfan harfan lábẹ́ ẹ̀kọ́ ní ìsìn àwọn tó jọ ń bẹ̀rẹ̀ wọn náà ti mọ̀ pé a wà sọ pé alákọ̀ọ́kọ́ ni sọ́dúrù wa gbogbo àyà tó bá jọ sí pé kúlù àyà tí fi hàn nìdá gbogbo àyà tí ìpèpè lórúkọ yìí máa ń bá wà ń bẹ̀ ṣùgbọ́n mọ́jẹ̀mú wà ń bẹ̀ ò kọjá sí pé ní tí ó wà lẹ́yìn ẹ̀ káyì ni ó wà lẹ́yìn yá ayọ́ lẹ́dínà àmọ̀nú yẹn gbogbo yá ayọ́ lẹ́dínà àmọ̀ tó wà ní alukoran tí káyì bá tẹ̀lé lọ́mọ àmà pé ọjọ́ àyà èyí tá à ń pé látàrúfà ń káyì nìyẹn ọjọ́ ń bẹ̀rẹ̀ nìyẹn ọwọ́ kan àwọn àmà rí ń gbà mí yọ wá tẹ̀sírí sọ pé lá yọ wá ń gbà mí yọ pé ebú kò ní yóò tún wá ń gbà mí yọ sọ pé zàrú ti wá báwọn àwọn àyà tó jọ àyà tòní náà nù níbẹ̀rẹ̀ sọ́dúnrán nínú ẹ̀ ní ti ti lá suratul munafiqun àyà 9 àyà kẹsàn-án olúwa sọ pé ayọ́ ọlẹ́dí ààrùn láàtò lè kan tulhikum amwalukum ìdáfẹ́lò náà nìyẹn. èyí tó jẹ́ ti digital ebu suratul maida aya 90 aya 90 suratul maida sí kòránì ẹ̀ aya 90 olúwa sọ pé yára. إنما الخطر والسيف والأنصار والأسلام رجس من عمل

Ìtọ́wà jọ ní parí, ẹ̀rì pé àyà tá ń túmọ̀, ọ parí ẹ pé àǹtà. Wọ́n lọ máa wo látẹ́ṣẹ̀ òru nù, súnmọ́, látẹ́ṣẹ̀ òru nà pọ̀ ní Kùránì ṣùgbọ́n ìtúsí ń lára mú. Bí ti ṣe pé ẹ̀ gbọ́dọ̀ sí nǹkan, àbí jágbe máa yàn, wọ́n wá mú ń wọ́n dẹ́rù bà wọ́n. Suratu Zumar aya 55 Suratu Zumar aya 55 ẹlòmíràn ọmọ gbogbo àwọn súra wọn ó sì kọ̀mọ́ kọ̀mọ́ abáyé Zumaru bá kọ́ra ìná ti lọ máa wà ẹ máa bẹ̀rẹ̀ yọ ẹlòmíràn sì táàrin ẹ máa lọ opportunity ẹ̀ẹ̀ka lọ́dún náà ni wọ́n máa rí eléyìí sórí nǹkan ọba ṣe lọ́dún yìí wọ́n tó jókòó tó ṣe báyìí tó ń wúra tó máa fọ́lò pé òun wá ọ̀rí kí a tún fi bọ́ọ̀bù mi tọ́ba di next year yìí bí ní láìka ààlá ọ̀sán jù báyìí lọ ìwọ̀n ọ̀sán wà bí òkú balẹ̀ lẹ́rin ah, ó ní jí báwọn ó ní sọ́lá tó súnmọ́ àyà 55 olúwàtọ̀ pé wà jáde يقول على أمرك تموها أنتم لا تشعرون máa bí tí máa pé àrùn tàà. Sọ́tò bá kọ́ra àyà kejìlá, Olúwa sọ pé àdá. Ìyàwó tọwọ́ parí lọ́wọ́ o ò lè bá àmọ́ tọwọ́ sí o èyí tí sáàrin ọwọ́ bẹ̀rẹ̀ ló ti máa wà lọ. Aya wa ní ó tẹ́ mú ló wá sọ pé afá àmì ní Ìyàwó ń ta àjùlọ ìdájọ́ òun náà Ọlọ́run a máa fi fún máa pé Àyà kejì náà la túmọ̀ lẹ́ni tọ́kọ pé yá ayọ́ wà lẹ́bí náà. Ayọ́ lẹ́bí náà, àrùn àdàrù àrùn àrùn àdàrù àrùn àrùn ولا تجعلوا له في الأرض كذلك بعضكم لبعض أن تحفظ أعمالكم أن تحفظ وأنتم لا تشعرون أوان برغب أو عز وجل ونعني الرحمن الرحيم ونعني الحي القيوم oná ní tó jẹ́ láàrẹ̀wọ̀lẹ̀ ìkìráàmù àwọn ìdẹ́rùbà tí ń bẹ níparí ayà yìí àwọn ìdẹ́rùbà tí ń bẹ níparí ayà yìí tí sì ń jíwò yí pé ẹni tí ó bá bọ́ sínú ìdẹ́rùbà náà ó sàṣe ṣòfò ó tún ṣe àṣedànù àwọn bẹ̀rẹ̀ ọ̀hún mọ́ṣúwálá láti dànù ọlọ́mọ́ṣúwálá láti dànù àmín gbogbo ìjọsìn táǹtẹ́ fún ọlọ́run ọlọ́run mọ́dàlú wà láyà bọ́ bá lọ́ọ̀fẹ́ àlàgírí dálò ṣùgbọ́n ń bẹ̀ ọ́ dákùn gbalẹ́sìn fún wa ọlọ́run má jẹ́ kí a ń dábàtà á máa lòkún wa tún látọ́ má jẹ́ ó kò lórí wa ọlọ́mọjà wo ṣe bẹ́ẹ̀ tí o yá adáríkẹ́ aláwọ̀lẹ̀ ìkìrán gbogbo àwọn gbọ́rọ̀ ọlọ́run lónìí ọlọ́run ọgbọ́n ẹni kọ̀ọ̀kan wa gbogbo àwọn jókòó tá a fara balẹ̀ fọ́rọ̀ ọlọ́run lónìí ọlọ́run sórí tí ó fara wa balẹ̀ láyé fún wa ó tún wá sórí tí ó fara wa balẹ̀ lálẹ́ kìámà fún wa yá adáríkẹ́ aláwọ̀lẹ̀ ìkìrán وكذلك يعني المبروك سوى لذلك ولا تبدل وكذلك يعني وكذلك يعني المبروك سوى ما

ومن راه عالي ومن راه